Iṣẹ́ wa fún lẹ́wà fún ilẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa কাশিসা কাশিসা কাজলা ইশকন আসমিনিওয়া níkẹjẹka máa lè pa tẹ̀síwájú fọpọ yìí. Asipo etore iwoni imole ogo adulawo.